tọrọ ìkẹ́ àti àsọ̀látù fún anábì wa Muhammad gbọ́ àwọn ará ilé anábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé lánàá rẹ̀ tó fi di ọjọ́ gbéǹde alqiyama abẹ́lówà kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn. ètò àdínú yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ ní òní tí Ramadan 2025 1446 tó di 24 ní èní so abẹ́lọ́run tí a ti gbà náà kọ́lọ̀ kó yọnu sí ìtókọ́kù náà kọ́lọ̀ kí ó ṣe ní ìrọ̀rùn fún wa. nam ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí àdọ́lọ́run kọlọ́run kó mọ́ṣà fún ní ẹ̀sán olóore kó wa mójútó wọn kó wa mójútó dúkìá wọn kó wa mójútó gbogbo àwọn mọ̀lẹ́bí wọn lápapọ̀ kọlọ́run kó wọlé kan rẹ̀. ọ̀rọ̀ lọ òun náà ni àwọn amúrọ́bùn ọ̀rọ̀ náà ni à ń bára wa sọ àti wá àti bí ọkàn ṣe máa ń kú láti ṣe àwọn àlàyé rẹ̀ so lónìí n tí wọ́n ń pè ní ọkàn tí ó dáa ọkàn tó yé so ọkàn rè wọ́n ń pè ní alqalbu salim alqalbu salim tó ṣe pé gbogbo ọmọ ènìyàn ntàgbọ̀dọ̀ máa ṣáré fún tàgbọ̀dọ̀ máa ṣáré fún ènìyàn pé kayfa yakunu qalbi saliman kí bó ní ṣe ní qalbu salim sòṣẹ́rí gbogbo ara wa yìí ara ń dán èèyàn ń dán ń fi kírèmù para ẹlòmíì lè ra kírèmù kò sí tí ò lè fi ra kírèmù torí kó fẹ́ tọ́jú ara yìí ó fẹ́ tọ́jú ara rẹ̀ fẹ́ kí bọ́dì wọn kó dán hmm. ṣẹ́rí bí wọ́n bá ti ń tọ́jú ara tó kò jáde kò nítumọ̀ kò nítumọ̀ so ẹ̀mí gangan tó yẹ kí n gbìyànjú kí bóòlù ẹ̀mí yẹn ó ṣe dáa so aburú lálá ni kí ara ó má dáa àkí ara dáa kẹ́mi wá bàjẹ́ ah ó burú fún yàn torí tó dáa jù kára rẹ̀ dá kí ọkàn rẹ̀ náà kó sì dáa so wọn á pè ní alqalbu salim àwọn yorùbá mi á máa pè ní ọkàn mímá inú mímá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ so nabi allah ibrahim alayhi salatu wa salam ìgbà tí ó ń ṣe àdúrà ọlọ́run bá ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wa ní suratu shu'ara ó ní rabbi rabbi a'udhu billahi minash shaitanir rajim. رب هب لي حكما والحكم بالصالحين واجعل لي لسان الصدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تحزن ولا تحزني ولا تحزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم نبي الله إبراهيم قلت ما مشكل لره حكما إماما له والحكم بالصالحين ذكر وقلوا وينيري واجعل لي لسان صدق في الآخرين فمن يعود دو تبادل نجوب القيامة waj'alni min warasati jannati na'im fi mí sínú àwọn tí wọ́n jogun àlùjánnà ìdẹ̀ra ọlọ́run ọba waghfir li abi wọ́n lọ́wọ́ foríjì bàbá mi ìnáwó kánà mi náà bọ̀ọ̀lìn torí ń bẹ nínú àwọn tó sọnù nínú àwọn kẹfìrí lọ́wà sọ́ọ́dì pọ́lọ́pàdà wá sọ fún nàbí lọ Ibrahim pé òun ọ̀gbà àdúrà yẹn o mọ́ ṣùgbọ́n àdúrà yẹn mọ́ wọ́n ní wala tuhzini yawma yub'athun ọlọ́run má kó bànújẹ́ bá mi má jẹ́ ń wà nípò bànújẹ́ níjọ́ tó bá ń gbé àwọn ẹ̀dá rẹ̀ dìde tọ́ ó wà ní yawma la yanfa'u malun ìjọ yìí ni níjọ́ tí òun bẹ lọ́run pé kó má dojú ti òun yìí kó má jẹ́ kó òun wà nípò bànújẹ́ ìyẹn ojú tó pé la owó ò ní wúlò kò ní ṣàǹfààní fún yànjọ yẹn wọlé abanun ọmọ ò ní wúlò ń jọ yẹn nǹkan yọ kan tí ó wúlò illa man atallaha bi qalbi salim àfi tó bá wá pàdé ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú ọkàn tó là ọkàn tó mọ́ ọkàn tí ó bọ́ lọ́wọ́ gbogbo nǹkan tí ò dáa qalbu salim náà ni a fẹ́ sọ̀rọ̀ lélẹ́rìí يبوني كننجة قلب السليم كننجة به آه، الإمام العلامة ابن قيم رحمه الله تعالى فإن شاء الله إيه، كننجة القلب السليم من هو الذي سلم من الشرك والغل ومن يعمل شكو الله نبي أبو يعني كي أكتي أبو با كون بي شو سي àdìsọ́kàn ẹbọ nínú ọkàn rẹ̀ kò nígbàgbọ́ tẹ́bọ̀ kì í ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run so ọkàn yẹn ọkàn tó là nìyẹn wọlgẹ́lì ọkàn tó là níbi gẹ́lì yẹn ni pé ká máa ṣe jàǹbá wọlẹ̀ hẹ́kìt ká ní àdìsọ́kàn bú wọlẹ̀ hẹ́sẹ̀d ká ní ẹ̀gàn wọ̀ṣọ́ọ̀ ká ní ahun walkibr كان ní كاي وحب الدنيا مثي dúnìyà nífẹ̀ẹ́ ayé tí ò sí nínú ọkàn rẹ̀ wọ̀rẹ̀yáza nífẹ̀ẹ́ kí mi ní kí n darí ẹ̀wù nǹkan tí ṣe kọ̀ ẹ̀dùnkọ́ yìí tán táwọn nǹkan yìí tó bá fúri nínú ẹ̀mí rẹ̀ tí ò sí nǹkan yẹn nínú ẹ̀mí rẹ̀ so fàṣẹ́lì ẹni tó tó là ní gbogbo láìsí láìsí tó ṣe pé tòbò ẹ̀dùnhù ánìlà gbogbo nǹkan tó bá máa múyàn jìnà sọ́lọ́run ẹni tí ẹnìyẹn bá fìrì níbẹ̀ wà sẹ́lì mẹ́rin kò lè ṣubú hẹ̀tìn tẹ́nìyẹn tó fìrì ní gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan tó rújú tó àárọ̀bọ̀ kọ́bẹ̀rọ̀ tí ó máa tako òfin ọlọ́run tàbí ntọ́lọ́run bá bá fún níròyìn tí ó máa tako wà ní kò ṣàwà tíyẹn tó bọ́ níbi gbogbo adùn adùn adùn adùn adùn tó àárẹ̀dọ̀ àmúrọ̀ wò tí ó mọ̀ fi tako òfin ọlọ́run lọ́wọ́ ìnìkan yìí mọ̀ sí ìdúró wọ́n ní wa sẹ́lìmà ọkàn tó tún là ní kúlẹ̀ ìrọ́dẹ ti tàzẹ́hù mi mọ̀rọ́dì yìí tí pé ó là ń di pé kì í máa wá kó máa dì fúnfún fún pẹ̀lú èròǹgbà yẹn pé kì í máa lépa nǹkan káàkiri pé àjọ wa ni nǹkan ayé tí wàá di pé bí yóò lé yóò bá ọ̀rọ̀ wọ̀ وسلم من كل قاطع يقطع عن الله ان الله نجي بوبو كتي ما يقول هذا لون سو انتم انتم الله كون دائما بقيم توني ولا تتم له سلامة مطلقا حتى يسلم من خمسة أشياء ومن كما كمان كمان به كيف بالله به ينيا كيو في ينيا كون به èèyàn ní èèyàn tí ẹ lè ní kọlùbù tẹ̀lé tẹ́ fi gbọ́ àwọn kẹta kakalẹ̀ yìí oríṣiríṣi àwọn tẹ́ bá rántí àwọn oríṣiríṣi àwọn àìsàn tí mo ti ń kà láti jọ níyìn náà ni títẹ́ mi yàn bá fúri ń bẹ́ wọ́n ni. àmọ́ nǹkan márùn kan bẹ̀ <clears throat> nǹkan márùn yẹn tíyàn bí lè là níbẹ̀ ẹnìyàn ò lè rí alqalbu salim rárá àkọ́kọ́ ni ashirik alladhi yunaqidu tawhid tí yóò bá fìrì níbi ẹbọ ẹbọ tí máa ń takò tawhid ó mi pé kátólù sọ pé kó o tó lè mọ̀ pé ẹ̀mí rẹ̀ á ẹ̀mí alqalbu salim pé ọlọ́run ti fún ọ àkọ́kọ́ náà ní tó kọ́ mọ wákàkiri nǹkan márùn-ún ni pé ṣé kò sí nínú ọkàn rẹ̀ àkọ́kọ́ ni ashirk ẹbọ mọ́gbà ẹbọ láàyè mọ́gbà pé ẹnìkan lè pa ọ́ wọ́n gbà pé ayé lè pa ọ́ wọ́n gbà pé àjẹ́ àjẹ́ lè pa ọ́ wọ́n gbà kò gbọdọ̀ jòkó lẹ́nu rẹ̀ wọ́n gbà pé àjẹ́ lè pa ẹnìkan wọ́n gbà pé ayé ayé dẹ́ni ẹnìkan ló gbọdọ̀ wọ́n gbà pé Ìlọrin Ìlọrin lé Ìlọrin Ìlọrin lé wọ́n gbọdọ̀ gbà bẹ́ẹ̀ kí wọ́n lè kán lè ah lè wọ́n lè wọ́n máa sọ fún wọn pé yóò mú láyò mí làwọn eléyìí kó rí pé irọ́ ni superstition ní jẹ́ báwọn irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bẹ́ẹ̀ lè ń gbà bẹ́ẹ̀ ẹni yẹn ìjẹ́ kó ní pé o tó lè kò lè ní kọ́lọ́bù sẹ́lẹ̀ mọ́ ó túmọ̀ sí pé kò lè rẹ̀ rí ọlọ́run bá pàdé ní ọ̀nà tó dáa kò lè pàdé ọlọ́run tó arúzìkì rẹ nígbà pé ẹnìkan lè di ikú ẹnìkan lè dàárú wọ́n gbà bẹ́ẹ̀ pé ẹnìkan lè dá arúzìkì rẹ rú ẹnìkan lè mọ ní ọmọ ìrìṣẹ́ mọ́ ẹnìkan lè mọ ilẹ̀ pa rẹ rẹ ẹnìkan lè ní kí mọ́tò rẹ ọ dànù pé ha Ìlọrin ha ìlú ha ọmọ èdè èèyàn hey ọmọ èèyàn abẹ abìdí yàn yàn ọ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ tó bẹ lè jòkó lẹni rẹ ẹni rẹ ti ní problem kò lè jẹ kọlọbù e. sẹlẹ àṣírk tó bá kan náà má forí balẹ̀ fún nǹkan míì má pa ẹran fún nǹkan míì má dẹjẹlẹ fún nǹkan míì àfọlọ́wọn ọba má lọ́ọ́ lè máa yẹṣẹ́ wò wọn náà má jẹun tí ń woṣẹ́ tó má dùn nǹkan má ra má sùn nǹkan má dì má lo òka ìtajà má lo òka kúsanrín òka ìṣọ́ra má lo gbogbo àwọn kan yìí ẹbu má ba wọn jẹ́ tó ń wáyọ̀ ń wáyọ̀ náà ayé ìyọnu ọlọ́run yẹn máa wá wallahu haqqu an tardawu in kuntum mu'minun ọlọ́run yẹn máa wáyọ̀ náà rẹ̀ gbogbo tó bá fìrì níbi àwọn nǹkan yìí wallahi ti ní kẹrẹtẹrẹ kan nínú àwọn nǹkan tí wọn máa fi ní alqalbu salim ẹlẹ́ẹ̀kejì òun náà ni wa bid'atun Imam Ibn Qayyim ló sọ bẹ́ẹ̀ o wípé èyàn ò lè bọ́ ò lè ní alqalbu salim àbí kó firi níbi bídáà bídáà kí ń jẹ́ bídáà àdádálẹ̀ àdádálẹ̀ sìn ẹ̀wọ̀n ní rọmọdọ́nù yìí nìsín nínú pílẹ̀ orí òní sálámà mẹ́jọ fátíà mẹ́rin aláfàárà rẹ̀ nínú àfihàn mẹ́wàá mẹ́wàá ní kankankan aláìbídíà ni àdádálẹ̀ ni nínú Ramadan nìkan mo kàn sọ fún àwọn o àbí jimọ̀ tí ó gbẹ̀yìn Ramadana ẹ wá pàwá yẹn náfìlà dídí àná à ń lọ sí ibì kan ibẹ̀ làdúrà tí mo ń gbà ní kúhọ àbí ní òkè sóbí àdádálẹ̀ ni à ń ṣe Lailatul Qadri níjàmá ike a orí Lailatul Qadri ti wà àwọn akíní oṣù ti wá lónìí àwọn àjọmọ̀ kí ni ẹ máa bọ̀ wá ní Lailatul Qadri ti wá àdádálẹ̀ ẹ̀sìn ni gbogbo ẹni tó bá ń ṣerú nǹkan báyìí أن يولني القلب السليم والإمام ابن القيم من قفواه بوي شرين أن يورا طلاليني تري إن كتان أبي كيلو فواني في أهل شرك بركة الله قال لئن أشركت ليحبطن عملك نوما يشرك بالله فقد حرم عليه الجنة وماواء النار وما له من أنصار so olúwa ní ẹni tó bá ṣe bọ tó fi lè bọ́ sọ́dọ̀ èmi ọlọ́run ọba kó gbàgbé pé òun lè wà lè jẹun náà ó tó lò ní alukọlùbù sẹlẹm kọlùbù sẹlẹm lè fi pàdé ọlọ́run lè fi wà lè jẹun náà ọkàn ọkàn tó mọ́ náà lè fi wà lè jẹun náà ọlọ́run ọba so bẹ́ẹ̀ náà àlùbẹ́dà òun náà máa ń hẹ ẹ̀sìn yẹn lé mọ́ ni máa ń júwe pé ọ pàtàkì ọlọ́run ọba ọ pàtàkì ànábì sallallahu ṣèdákùn gbàtà ànábì sọ fún wa ànábì tó wá pé bá ànábì tó múlé látòlù kọ́dírì wa tó wá sọ pé wá fẹ́ ká máa ṣe ní jàmá jàmá jàmá jàmá ni yóò ṣe é yóò ṣàlàyé fún wa nígbà kóra yín jọ ẹ̀kẹ́ kóra ni tó ẹ̀ ti káf náà lè yẹn lè ṣe àbí kò sì dúró lè rẹ̀ kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá àmọ́ pé àwọn alágbájá wọn ṣe wọn ṣe látòlù kájú ti wọn lónìí àlọ́bẹ̀ àlọ́lẹ̀ wallahi kìí ṣe lànà Nabi sallallahu alaihi wasallam bídà àní ṣùgbọ́n nǹkan yẹn sì ní ẹ̀sìn àdáadáalẹ̀ tí ò ní pínlẹ̀ àwọn àfòmẹ́ẹ̀sìn àfòmẹ́ẹ̀sìn tó pé ìmọ̀ wa ń pa ẹ̀sìn gẹ́gẹ́ lára ẹ̀wẹ́ lómi kò wá ní jùkú nílé rẹ̀ kó ṣe tí ń jẹ́ kó wá lọ́tọ̀ ìkọlù rẹ̀ mọ́ yóò mọ̀ kiri kini tẹ́ bá ní kí náà ń ṣe níbẹ̀ náà ìranù náà ni kódà kó wá ní pé ẹ̀ ìranù pé àwọn èèyàn náfìlà ni tí náfìlà tí ni, ní kọ̀ọ̀yàn gẹ́gẹ́ náà ni tàbí náfìlà bá ní kó tó burú mẹ́ tó pé ìtànábì ní káyàn gẹ́gẹ́ náà ni sòkùnkùn tó burú ń bẹ àmọ́ pé àwọn kékeré ní àwọn ń ṣe àzíkìrí àwọn ń ṣe kíní kan ìlànà fún wáyé ìlàtò kádìrì irọ́ o kì í ṣe lànà nàbì ìyẹn ni wọ́n ti mọ̀ béèrè owó kí àwọn alájọ wa kíní ọmọ owó àdúrà wa wọ́n kíní kan ìlàtò kádìrì nìyẹn. so bídà ẹ̀tún tó kọ́ lè fún sunna so níbi bídà tó máa ń takò sunna nàbì sallallahu alaihi wasallam so òun lẹ́lẹ́kejì ẹ̀ríkà nàbì máa sọ dalalatun wa kullu dalalatin fin nar anábì ní bídí àtẹ́rí yẹn gbogbo ẹ̀ pátápátá kanù ni kò sóore ń bẹ̀ ọ́ àti lálá rẹ̀ ni àti kékeré rẹ̀ ni kò sóore ń bẹ̀ gbogbo ẹ̀ kò sí tó dá mẹ́ sọ àti tó jẹ́ ti kúfùrù mi àti tí ìṣe ti kúfùrù mi kò sí tó dá mẹ́ kí n ò sí i tó kọ́ máa kó báyàn so ibi nìsín àwọn aláṣejù kan tó ń bẹ àwọn ní gbogbo bídíà náà ní kúfùrù àbàdàn èyí tó jẹ́ kúfúrú wà ń bẹ tí kò kí ń ṣe kúfúrú wà ń bẹ àwọn gbogbo ẹ̀ pátápátá kò sí tó dáa kò sí tó dáa nínú bídà kí o jìnà sí so washahwatun tukhalifu al-amr bákan náà tó bá bọ́ níbi ṣáháwà ní pé nǹkan tí ọ̀run ẹ̀mí máa ń fẹ́ tọ́lọ́wọ́n bò sì fẹ́ tẹ́mi ọ̀fẹ́ máa ṣe tọ́lọ́wọ́n ti kú lọ́wọ́ kúò tọ́lọ́wọ́n pàṣẹ pé ọgbọ́dọ̀ máa ṣe ọgbọ́dọ̀ ṣe ẹ̀mí rẹ̀ ọmọ wa sọ pé ṣe é so ṣáwà yẹn ẹni tó lọ́nba ní kọ́ bọ́ ń bẹ́ẹ̀ á ọkàn ẹni yẹn ó ti di alqalb as-salim ọkàn rẹ̀ ti là ọkàn máa ń fẹ́ràn zina ọkàn máa ń fẹ́ràn zina so ẹ̀mí ọmọ ìyẹn máa ń fẹ́ràn kó kó lu jìbìtì kó kí owó olówó kó jẹ ẹ̀mí máa ń wo ẹ̀mí bẹ́ẹ̀ kó ṣe jàǹbá ẹ̀mí máa ń fẹ́ so kó wò kú wò òun Ramadan yìí ẹlòmíwà Ramadan kò ní jáwọ́ níbi ìwòkúwò náà kódà bí ìsinmi Ramadan lọ́wọ́ bá ní ẹrẹ ojú yín kalẹ̀ wala taqrabu zina tó bá lè mú yàn débi zina ẹja orúkọ ẹja ọkọ ńbẹ ẹrú obìnrin olómìnira tẹjúmọ́ tẹjúmọ́ tẹjúmọ́ tẹjúmọ́ fa ó tó fi yírun tó dọ́rùn tẹ̀lé ṣàhàwà ẹni tí ò bá rí ẹ̀mí rẹ̀ jápò báyẹn ẹni yẹn ò lè níbi ṣàhàwà o kò lè ní kíni kò lè ní qalbu salim bákan náà wà gọ́fìlà tó ní akérò zik ẹni tó bá ní ìgbàgbé tó pé ìgbàgbé tí máa ń tí èjé kó rí bí rántí ọlọ́run tó pé kò ní rántí láti kírun kò ní rántí láti zaskar sèmi rẹ ọmọ gbàgbé ọlọ́run èmi retí ẹ sọrí lọ́dọ̀ ọlọ́run rárá tó pé ayé àbí nǹkan mi lẹ́nu lọ́sàá máa darí lọ́n gbogbo wa sẹ́mi akẹ́mi ni ó ti ẹ̀ máa wà pẹ̀lú ọlọ́run gbogbo wa sọ ara kọ́lọ́bù sẹ́lẹ̀ nìyẹn tukí tó bá ń mí kalẹ̀ báyìí kókó ọlọ́run lọ́rùn ti tukí tó bá ń rìn ọlọ́run lọ́rùn ọmọ rántí gbogbo tó bá fẹ́ ṣe ọmọ rántí ọlọ́run pẹ̀lú àwọn àtikáàrù so eléyìí ní jẹ́ pé wàháwà yunaqidu tawhid ẹni tí ìfẹ́nu bá ń bẹ ní tajrid wal ikhlas ẹni tí ìfẹ́nu bá tó ń bẹ nínú ọkàn rẹ̀ náà àwọn kan bá ràrùn yìí èèyàn gbọ́dọ̀ kó dódò ọlọ́run àbí kò gbọ́dọ̀ sí lára èèyàn káwá ní ẹni yẹn kò ní ní alqalbu salim yẹn ni pé ní tí gbogbo nǹkan márààrún yìí bá wà nínú ọkàn rẹ̀ shirk bida shahwa àti ghafla àti alkibr alhawa alhawa ẹni tí márààrún yìí bá wà nínú ọkàn rẹ̀ ẹ̀mí rẹ̀ láéláé kò lè jẹ́ alqalbu salim ẹ̀mí rẹ̀ lè jẹ́ ẹ̀mí tó là ẹ wo alimamu Tabari. ابن جرير الطبري عليه رحمة الله من تفسيري ما فتنشى لا يأتي موقع يقول يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ما مطبالي واني انتما القلب السليم واني ولا تحزن يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون لمن أتى الله بقلب سليم واني والذي عني به واني انتنجى القلب السليم من سلامة القلب في هذا الموضع تعني كمي والله نبيه هو سلامة القلب من الشك في توحيد الله ونكمي كما نبي توحيد نبي يميجي كمي وما سيكي يميجي ما سننو وكان يعني قوى توحيد الله أبا يعني كي يجوك سشو الله أبا كما نكو أبيو كميجي ني أبا كما أنشي أكبر عليني حتوني كنا نتن داري بكو كني يباي سو أنتو باتني شك wípé ṣe ìyé sí bó tí ń ṣẹlẹ̀ yí ọlọ́run náà ló ti ní wọn ṣẹlẹ̀ báyìí tó sì mọ̀ sí báyìí wọn ṣe ṣáà níbi ilmìlá torí ohun tó bá rí báyẹn ẹni kò tí ì ní qalbi salim alladhi yakhlusu min ash-shakk fi tawhidillah wal ba'th ba'da al-mamat tó pé èyàn tó ń mọ́ èyàn mọ́ níbi kó mọ́ máa ṣiyèméjì lórí pọ́lọ́wọ́n gbé ohun dìde lẹ́yìn ìgbà tí òun bá kú kó clear sí yẹn kó dá ẹ̀ lójú yẹn yẹn pé ọlọ́wọ́ gbé mi dìde lẹ́yìn ìgbà tí mo bá kú tán o sẹ́ni tó bá ní iyèméjì lórí pọ́lọ́wọ́ gbé òun dìde ah ìmọ̀mí tó bá rí ni pé ẹni yẹn kò sí ti ń jẹ́ alqalbu salim tí wọ́n wá ní mujahid gbà tó ń sàlàyé qalbu salim ń lè ṣàfi shakkin fil haqq olóhùn ẹni tí ì ṣe iyèméjì nípa òdodo alimami Qatada òun ní salim min ash náà ní lámà ata Allah bi qalbi salim dọ́hák oníwọ̀lì kọ́ọ̀lì onílẹ̀mí tó mọ́ kanga onílẹ̀mí tó mọ́ kanga níbi ẹbọ so wọ́n ní àmọ́ níbi àwọn ẹ̀ṣẹ̀ fàmà gbónúk falaysa yaslim minha ahadun ẹnìkan kò lè mọ́ níbi ẹ̀ṣẹ̀ yẹn ni pé bó ṣe lè wù kó rí èèyàn máa ṣe lọ́wọ́ àmọ́ tó dáa jù ni pé èèyàn máa kí n sì má máa kọ̀ǹtínú ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣe kí n máa bá lọ so eléyìí ni ìtumọ̀ nǹkan tí ń jẹ́ alqalbu as wípé èèyàn ní ọkàn tí tí ó má so kí wá ní àwọn àpẹẹrẹ tí èèyàn máa ń rí tí èèyàn fi máa ń mọ̀ pé ah, ọkàn yìí ọkàn tó mọ́ lọ́wọ́ bá ti ń fún mi yìí pé àìní náà máa ti ní ọkàn mi mà pé ọlọ́run ti ń jogun alqalbu as fún mi so àkọ́kọ́ ń bẹ̀ ni pé. أن يكون القلب دائم الرضا والقناعة بتقادير الله عز وجل في أمور الإنسان نيكو جاكو يمير gbogbo ló máa ń yọnu sí kádàrà ọlọ́run tó pé tí aburú bá sí ọ ò ní rò pé ẹnìkan ni tí nǹkan tó ń bá ń wá ò rí ò ní rò pé àgbákò ni wọ́n nínú ilé wa yìí ìyáálé ìyá mi yìí ìyàwó ìyá mi yìí tó tún lé mi dérè tó ní gbà irú ẹni yẹn ẹni tí o bá ti gbà tó pé inú rẹ máa ń yọ tó bá ṣẹlẹ̀ yẹn ni tọ́ qadarullah wa ma sha'a fa'al kí n tọ́lọ̀ ń kádàrá náà lọ ṣẹlẹ̀ yìí tọ́lọ̀ ní ó ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ yìí irú ẹni yẹn ìyẹn ti ní alqalbu salim kó mi kí owó tó bá ń rí pé ayé mi ò jí o lọ́wọ́ mú àbẹ́nìkan ní ń dí ògo rẹ lọ́wọ́ ẹni ò jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ ó tàn òjò kíràwọ̀ rẹ̀ tàn ó tí ì ní alqalbu salim ọkàn bú ní bẹ lọ́kàn rẹ̀ lọ́kàn rẹ̀ ò tí ì fírí ò lè gbé ọmọ gbé ọkàn yẹn pàdé ọlọ́run ọlọ́run nídìí ọkàn yẹn so bóyá kí n ra gba kọ́ọ̀lù fún ìgbà díẹ̀ so àsìkò náà fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one fún àwa tí a bá ní ìbéèrè. tó ní ṣe pẹ̀lú nǹkan tí a sọ ni àbí tí ó yàtọ̀ sí nǹkan tí a sọ so òun náà ni pé kan alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tí wọ́n máa fi fura máa ṣe àpò wọn máa ní òkùnkùn ní kó nínú kó má máa inú ara rẹ̀ nkálukú hmm, ló lè mọ̀ pé ah èmi náà tiẹ̀ ti wá ń ní ọkàn àbí ọkàn tèmi náà ti wá ń mọ́ àwọn nǹkan tó máa rí nínú ọkàn rẹ wọn ní alákọ̀ọ́kọ́ ni pé ó máa rí ìyọnu sí kádàrà ọlọ́run hmm, ntọ́lọ́mbà ni kò ṣọ́ láburú inú rẹ̀ ó máa dùn sí náà. if it is too cold. Naam, salaam alaikum. Amin. Amin. Hmm. Hmm. Hmm. mo láìkì bẹ́ẹ̀ náà mẹ́lẹ̀kejì ok ok ok ok ok ok. okay okay okay okay hmm okay mo ti gbọ́ yín gan naam okay okay. náà ẹ ṣeun gan jazakumullahu khairan so ẹ ṣeun gan ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ìwọ́n lọ lè ìṣẹ́jú méjì mo dẹ̀ ní ọlọ́run jẹ́ kí n tẹ̀sẹ̀ lóbi sọ wọ́n ní kí ìwọ́n lọ lè kó rẹ níjọ kánípẹ́ àwọn wọlé látọ̀lù kan tí a ní kò bá lànà nàbì sallallahu alaihi wasallam wọ́n á fi ọ̀rọ̀ múra ṣàkójú ẹ̀ ẹni ẹ̀wọ̀ múra nàbì lóníkà lọ múra kọ́lá ìtìkáàfù anábìnrin lóníkà lọ yẹn lè lọ ìtìkáàfù náà sòfin òfin lè ṣe kòńgẹ́ rẹ̀ tí yóò bá wá rí ìtìkáàfù lọ inú ilé rárá rẹ ni kò sí máa wá ṣe lé látọ̀lù kọ́dì rẹ̀ kò sí tánàbì sí ní ẹlọ kójọ wọn kójọ bẹ́ẹ̀ rí láyé ànábì sallallahu alaihi wasallam sòtún máa pè sọ́nà àwọn nǹkan kùránì àbáwọn ṣe ẹ̀ẹ́dẹ́kiri eh, ní jẹ̀mọ́ láíláí kò sí so láti fi wá Lailatul Qadr so bí òun ṣe jẹ́ nìyẹn na ẹlẹ́kìtì ṣe bá nàbí náà lójú ilẹ̀ Lailatul Qadr fún wa náà lójú sọ báyìí ṣe sọ báyìí ṣe náà nìyẹn tó tẹ̀mí súwà ẹ máa wà lànàbí wí na ẹlẹ́kìtì àgbà tí mo ń sọ̀rọ̀ pé àwọn èèyàn ká mọ́gbà pé wọ́n lè ṣàbúrú fún wa pé wọ́n dákọ̀ àwọn àìn pé wọ́n máa ń sọ pé àwọn olójú burúkú tọ́lẹ̀ tí wọ́n bá wo nǹkan nǹkan yóò sì máa dáa hmm, ṣe rí àìnù kìí wo nǹkan kí nǹkan dáa àwọn tó bá ní àìnù lójú ní tó bá dáa wọ́n máa ń sọ sábà bí láti bàjẹ́ ni ànábì wá ní tó bá wu ọlọ́run ọba tó bá wu ọlọ́run kódà máa fẹ́ farabalẹ̀ sí prógrámù kan bí ní làbẹ́ lẹ́yìn àwẹ̀ lórí àlàáìnù gangan tó ráwọn yẹn máa ń tún tukútọ̀ ní àlàáìnù hakun pé àjẹ́ òdodo ni ọ̀rọ̀ kò sí nítorí ìtumọ̀ ìtukùtù ni bí ní wá síbẹ̀ ṣẹ́rí àlà àìnù àwọn tó bá ní àìnù ojú burúkú yẹn àwọn gìyìn sábà mọ̀ lẹ́nu tó bá ní ẹnìyàn mọ̀ tó pé tó bá rí nǹkan ojú tó lágbára ní ìjọba tó bá rí nǹkan tí nǹkan yẹn tí nǹkan yẹn dá tínú rẹ̀ wá bàjẹ́ sí nǹkan yẹn nǹkan yẹn ó lè fi sábà bí sí nǹkan yẹn ó fi bàjẹ́ tó bá wu ọlọ́run tó àìmọye nǹkan míì tí ó wò tí nǹkan kan ò sí ní ṣe so máa padà wá síbẹ̀ òun náà ni pé àwa mùsùlùmí àgbọ́dọ̀ wá gbà pé àwọn kan bẹ olójú ni wọ́n tán lè bà nǹkan wa jẹ́ àbí kinní kan àbí wọ́n jẹ́ ni ọlọ́run ẹni ọlọ́run ò lè mọ fojú wo nǹkan tó dáa kó wá bàjẹ́ so àbí kó ní pé òun ní agbára kankan tó ń ṣe lórí ẹ̀dẹ́ èèyàn kò sí ń jẹ́ báyẹn so bí nílà so ọjọ́ ti lọ so fún àtàbà fẹ́ pé ẹlẹ́kùn sí ẹ̀yìn ètò lórí 08103351549 08103351549 abdulfatah salomi òní òun sálámà sí wa kọ́ sálámà alaikum wa rahmatulahi wa barakatuhu.